من أقامها بشروطها وأداها على وجه الذي أمره الله صار من المفلحين يوم الحساب فلذلك ما زلنا على ما تعلق بشروط الصلاة وفي الخطبة الماضية ذكرنا وفصلنا لكم ما تعلق بقدر العورة فيما يتعلق بالصلاة وذكرنا لكم أقوال عبد العلم رحمه الله تعالى خصوصا الفقهاء منهم وذكرنا لكم حدود عورة للرجل والمرأة وذكرنا لكم قول الإمام الشافعي رحمه الله تعالى أنه قال لا تجوز صلاة المرأة فيه وشيء من جسدها مكشوفة فلذلك إن شاء الله فخطبتنا اليوم تدخل في أمر آخر لا يستدرك ما بقي من فضل العورة وهي وجوب الطهارة في الصلاة الطهارة من الحدث والطهارة من النجاسة وما استعلق بها فاعلموا عباد الله أن الطهارة شرط من شروط صحة صلاة العصر فلذلك أمرنا الله سبحانه وتعالى بذلك في قوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى الكعبين الآية ولقد كان من ندم النبي صلى الله عليه وسلم أنه كان يحافظ على الوضوء وعلى الطهارة بالاستنجاء والاستجمام وكذلك بالغسل من الحدث الأكبر فلذلك روى ابن مسلم رضي الله تعالى من حديث عمر بن الخطاب أن النبي صلى الله عليه وسلم رأى رجلا يتوضأ فهذا الرجل فرط في وضوئه فقال النبي صلى الله عليه وسلم احسن وضوءك فاحسن وضوءا الحديث وكذا روى الامام البخاري رحمه الله تعالى ومسلم في صحيحيهما من حديث حمران مولى عثمان رضي الله عنه الجميع قال دعا عثمان ان عثمان رضي الله عنه دعا بوضوئه فغسل كفائه ثلاثا ثم تمضمض واستنشق واستنثر ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى إلى إلى المرفق ثلاث مرات ثم اليسرى مثل ذلك ثم مسح برأسه ثم غسل رجله اليمنى إلى الكعبين ثم اليسرى مثل ذلك ثم قال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضأ نتوضأ له وضوئي هذا فهذا الحديث عمدة في صفة وضوء النبي صلى الله عليه وسلم مع أنه نزل باب من الصداقات في بعض الروايات كما سنذكرها إن شاء الله في خطبة عبد هذه الخطبة نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضى وأن يجعلنا جميعا ممن يستمع القول فيتبع أحسنه أقول قول القرآن مسلم أترى خلق كذب يقول النبي صلى الله عليه وسلم إن شاء الله ما وتعالى ما جاء كفوا فلما نستهلكون كذب يقول النبي àti àwọn sàhábà àti gbẹ̀sí bá tẹ̀lé làwọn ilé sọ́gbọ̀ wà wà fọlọ́wọ́ tó fi dáhùn kẹ̀yàrá ó ti àwọn náà nípa iná tí ó fi àtẹ̀lẹ̀ balóògbé náà ọgbà tó jẹ́ kó ti sí àkówó òṣìṣẹ́ yẹn láǹfààní ilà mọ̀nà àtàlọ́ wà lọ́kọ́ ti tẹ̀lé ààfin ìwà àpàdé ọmọ kùsàrà ọ̀tàrà pẹ̀lú ọgbà tó má inú ẹni tí fúnra wa yìí pé ìpayà lọ́sùn sáré ọ̀tàrà ọ̀dọ̀ wa kájọ́ pípa àwọn subhanahu wa ta'ala ó mú wa dáru gbogbo ìgbàdo wa pẹ̀lú àwọn subhanahu wa ta'ala bákan náà bá ti mọ bára wa lára ara wa nínú ọ̀pọ̀ àtọ́kùnrin pé nínú ọ̀gá ìjẹ́ tí máa ń bí ìpàdé ọlọ́run ọba lára yẹn قلنا أن الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله سبحانه وتعالى قل لي رمضان في أن يوضع في ثلاثة ẹni ọba pẹ̀lú mọ́jẹ̀mú rẹ̀ inú yíyọ́ ọmọ ẹgbẹ́ àwọn ìwà àgbàjẹ́ ìwà tọ́kẹ́kọ́ ìwà tí àwọn sùkúrù ọ̀tára tó kúrè la yọ ọmọ ẹgbẹ́ bọ́ lára yẹn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ téèyàn ó ti wá di ẹni ọlọ́ọ̀tán lọ́pàá tó fi dẹ́ ibi àti ìkúrò yìí tó ti pẹ̀lú ṣòro tó sọ̀rà mọ́jẹ̀mú wo ni bẹ́ẹ̀ pé ìwọ̀n tí a fẹ́ ti fún àwọn sùkúrù ọ̀tára táà tó lè ti fi afẹ́fẹ́ ọlọ́run ọ̀rọ̀ àkọ́gbà lọ́wọ́ wa gbogbo ń jẹ́ wá ti pè ní mọ́jẹ̀mú jẹ́ wá ti rẹ́ òun náà ní tọ́jọ́ yìí pé tá a bá ti pàfẹ́kù ẹ̀mí nǹkan yẹn báyìí nǹkan òun lè rà láàbí àmà bó ti kéèyàn ọ̀dà àbùkù lórí ẹ̀ nǹkan lè láàbí àmà mọ́jẹ́ ara ẹni níjọjọ ìbẹ̀rẹ̀ àdúró ibi tá bu owó ara wa mọ́jẹ́ fún aṣọ ibi tí òwò ọkùnrin ti bẹ̀rẹ̀ aṣọ ti obìnrin náà àti wa ṣàkóso pé àní eléyìí oúnjẹ amóyè obìnrin ọjọ́ gbèsè gbogbo òwò ara rẹ pàápàá jùlọ gbogbo tí a pè ní ara yàtọ̀ sí ojú àtọwọ́ rẹ̀ níbòmíì pẹ̀lú ojú àtọwọ́ rẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ẹ̀wà tẹ́lẹ̀tì obìnrin ọ̀wá níbo ọ̀wá bo ara rẹ̀ tán ojú àtọwọ́ yìí ẹ̀ka ọwọ́ tí ọmọ níta bí ọ̀rọ̀ ọwọ́ lóbìnrin lè sílẹ̀ lórí rẹ̀ ọba ó ti ẹ̀sẹ̀ káwọn mọ̀ sọ́yìn pé tó bá pé ibi tí àwọn ọkùnrin tí ìfẹ́ sọ̀rọ̀ ló ti máa rí ó tún kò lọ tún dáàdù ńlọ dáàdù lápò àtọ̀líyà ńlọ dáàdù ó kò lọ dáàdù ṣùgbọ́n tó ṣe máa nírun náà yóò nírun tó bá ti tí ìbá wa ikpe tó lórí pé kò láǹfààní láti bu òwò ara rẹ̀ áádùn ọkà gara títí pé kò fẹ́ ṣe ìtọ́wà ilẹ̀ fún ma bóò nígbà ni yóò ṣe o kọ̀ọ̀lá kò sí ọkùnrin ni o àbí obìnrin àwọn ṣùgbọ́n tó bá ti ń di ibẹ̀ òun ìfẹ́ bọ́mọ lọ ṣé báyìí fún nípa ọ̀pọ̀ tó sọ̀rọ̀ àrùn pé mọ́jẹ̀ mú òun sọ ní lágbára jù tọ́lọ̀ fún bọ́ọ̀ bá ti fi fàwọ́dà tí ò sí ìlẹ́ka tó fi gbé fúyẹ́ fún wa kó nà tó bó rẹ̀. tó bá yẹ bẹ́ẹ̀ òun ìfẹ́ bọ́mọ nìyí lọ

akpákan na mọ̀ sọ ikpe irú ẹni tó jókòó kìlà àwọn faramọ́ torí pé bàhálà afghan wọ́n ní eléyìí yóò bu àfihàn ara rẹ̀ díẹ̀ yóò tẹ̀ wípé ààbẹ̀ kó sí ara rẹ̀ ọ̀sán dáa ni ọ̀gbọ́dọ̀ tó lè sí ìdásíkejì bàyà máa fi gbúdọ̀ jókòó. àjọ wípé gbogbo ilé àlàáfọ̀ áyùkù ti dé bá ìkádàrá ti dé bá níbi àìrásọwọ̀ ìkádàrá ò dé bá níbi dídó lórí òun yóò dùn òkè náà gbọ́dọ̀ wọn bá bágbára ti ẹ̀sìn màdìrẹ́ aláìlè kan eléyìí á mọ̀ wípé kíkírun lásìkò rẹ̀ kìí ṣe nǹkan wà tó bá jẹ́ pé ọlọ́run ọba bá lè yọ̀ǹda bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ akọ tí ó wọ̀ pẹ́ẹ́pẹ́ tó sì gbìyànjú lásìkò bá fẹ́ wá tọ́mọ lọ sábàjọ́ dùn wò jẹ̀mọ́ tí wàá lè ròyìn tá a bá ń sọ pé ẹni tó bá kí nǹkan bá fojú lẹ̀ tí àsìkò òun fi lọ́mọ lọ tá a bá ní tó bá padà kí ọlọ́run sì gbà lọ́wọ́ rẹ̀ tá a ìgbà ìmọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ọ̀mọ̀ ní òdòdó ńgbà tẹ́tẹ́ ẹni tó wọ́n fẹ́ẹ́ ti gan wọ́n ní kò lásọ tí ọwọ́ àkọ́fẹ́ bọ́mọ lọ wọ́n ní ó fi ilẹ̀ ó fi wò ó eléyìí oúnjẹ amọ̀ mi pé káàkiri mo fún ọlọ́run tó kárọ̀ ara lásìkò rẹ̀ ntí ọlọ́run bọ̀ bá mi fi ojú ekele mú mi eléyìí lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn méjèèjì wọ́n wá gbé pé nínú òṣòro tó sọ̀rọ̀ àtọ́ lágbára púpọ̀ òun náà àtọ̀hárọ̀ mẹ́lẹ̀ hádà òun náà ni kéèyàn ó ṣe àfọ̀mọ́ ara ẹni fóò níbi ìgbé nǹkan pẹ̀lú alhádàtò ẹgbẹ́ ẹgbẹ́ òun

ọ̀nà méjì ló pèsè aláwọ̀ ẹ̀mí kan tó jẹ́ pé hádàtò lè áfúgárò ni wọn àwọn ẹ̀mí wẹ́wẹ́wẹ́ tó jẹ́ pé tó bá ti tẹ̀lẹ̀ sí wa àbùkátà ti ju kápá bàbá lọ́la lọ. èmi ń bẹ àbùkátà ti kásàlọ̀ ẹ̀mí wẹ́wẹ́wẹ́ ẹ̀mí ńláńlá tó pé tó bá tẹ̀lẹ̀ sí wa agbára kátọ̀wà lè jẹ gbogbo abẹ́ tó wájú àlọ́ fún ọ̀dà àti káwẹ̀. káwẹ̀ ni yóò sọ wá di ẹnì tó ti má láti gbé wájú àlọ́ fún káwọn ọ̀dà. ìtìfáàlì ṣẹlẹ̀ ń gbà wà mú hádàfúrà àtìgá torí kéékèèké lẹ́nu wípé káwẹ̀ ẹ̀gbìn wo ni ẹ̀gbìn tó jẹ́rí pé tọ́ba ti tẹ̀lẹ̀ sí ọmọ nìyẹn ọmọ nìyẹn gbọ́dọ̀ gbìyànjú kọ́ ịtọ tọ́ba jáde lára ọmọ nìyẹn ó ti di ọ̀rọ̀ ayọ̀ fẹ́ni ó lára rẹ̀ kọ́tà ábà kọ́tà wà lákòókò àwọn ara bẹ́ẹ̀ náà ni àwọn sọ yìí pé àwọn jáde ní ẹ̀yìn níbi tí ń gbà ẹ̀ lọ́mọ lára ọmọ kò bùkátà sí àrùn ńlọ́kù wà nù hadith ali musalaf yìí pé sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé ìlà àpapọ̀ àdókùn bíi sọ̀rọ̀ àbẹ̀yẹ ẹnì kan nínú yín tó bá tó kú lórí ìwọ̀n rẹ̀ fọlẹ̀ sọ̀rọ̀ ó sọ lọ́wọ́ bá ní eléyìí àwọn rè pé nínú nǹkan tí ó jẹ́ ẹ̀gbìn tá a lè fi dó níwájú Allah subhanahu wa ta'ala òní tó wà bí ìtọ̀ yóò ti ní gbé níwájú Allah subhanahu ìṣúná wà bẹ̀. ìṣó yìí ọ̀pọ̀ tó nípa pé náà sábà kò kèé fi ara ìmẹ́lì tó jẹ́ pé ilẹ̀ ọkọ̀ ní rárá. bákan náà òun náà ni nǹkan jẹ́ pé àwọn òṣùpáwọn ọ̀dà mọ́ wọn láà yálà ọkọ̀ àbúbẹ̀rẹ̀. àlùmọ̀bí ni ti máa ń jáde lára ọmọnìyàn ìndà ṣáháwà wọ́n ní mùlá àbá nígbà tí ọmọnìyàn bá ronú láàrin ọkùnrin sóbì tàbí obìnrin náà ronú láàrin obìnrin tàbí bẹ̀rẹ̀ láàrin wọn rẹ̀ tọ́ rẹ̀ ọ̀tara ní ẹ̀dá mọ́ tọ́pá jáde lára nìyẹn ntí ẹ̀sìn sọ fún wa náà wípé a lọ rìn sáábà ṣáájú náà a wà sọ̀wọ̀ lẹ́yìn náà lè wa ta'ala iná pàtó fún wa náà hàní ìṣe àmì àmì ìbálò yìí pé kó ń sọ̀rọ̀ jùlọ màgbà àní. àní mi ò ní màgbà ntí máa ń àbí ó ń tètè máa ń lára àwọn tí

wọ́n yẹ tọwọ́ bọ̀ ó sì di pé òun sàwọ̀rà. adékè àrí pé gbogbo àwọn ilé ìbáyìí ẹ̀mí wẹ́wẹ́ ẹ̀wẹ́ ni wọ́n yálà ìtọ̀ ni o yálà ìtọ̀ ni o yálà mọ̀gíyù ni o yálà wàdíyù ni o ìtìmọ́jáde pẹ̀lú ìtọ̀ ìtọ̀ ni o àwọn ilé ìtọ́gbẹ́dẹ̀ lára ọmọ ènìyàn ntọ́mọ iso jẹ́ ń gbèsè yàtọ̀ sí iṣó oníkọ́tà àbàkùn sọ̀rọ̀wọ̀lá iṣó oníkọ́sọ̀wọ̀lá nìkan eléyìí ọ̀n ṣe ìmọ̀ra kó o níbi ẹ̀gbìn ṣáájú gbogbo ọ̀rọ̀ bọ́ síwájú ọ̀lọ́sùn àrùn àtàrà kó o fẹ́ kí o ẹnì ọ̀bá wá gbogbo ń yìí. yòlá ti kí ni tó ti الحمد لله رب العالمين الذي أرسل رسوله بدين الطهور وكان عمله بالتطهير في القلوب والبلد قال ربنا تبارك وتعالى في سورة الذي أرسل به النبي صلى الله عليه وسلم قوله تعالى وقيادك فطهر قال العلماء رحمه الله تعالى إذا كان الله سبحانه وتعالى بدع رسالة النبي صلى الله عليه وسلم بأمره بتشهير فهذا من دل على شيء إلا أن يدل على أهمية الطهارة ولذلك ثبت عن رسول الله صلى الله عليه وسلم أنه يقول الطهور شطر الإيمان عباد الله فاحفظوا على الطهارة قبل أن تقوم في أمام مولاكم وربكم سبحانه وتعالى واعلموا أنه سبحانه وتعالى لا يقبل من الأعمال إلا ما كان طاهرا طيبا نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من التوابين ومن المتطهرين ولقد أثنى الله سبحانه وتعالى لأهل قباء لماذا؟ لأنهم كانوا يتطهرون بالاستنجاء قال ربنا تبارك وتعالى فيه رجال يحبون يحبون أن يتطهروا والله يحب المطهرين الآية نسأل الله الذي لا إله إلا هو أن يجمعنا مع النبي صلى الله عليه وسلم يوم لا يقبل رمضان إلا من عطى الله بقلب سليم أقول قال الله سبحانه وتعالى أعطى الله بركاته النبي صلى الله عليه وسلم اللهم قبل أن تكون كاتب فاهم النبي àmọ́ ọ̀rọ̀ pọ̀ nípa wípé àwọn ẹ̀mí wẹ́wẹ́wẹ́ yìí dandan òun náà ní kọ́ mọ̀ ní ẹ̀kọ́ kó tó di gbọ́lọ̀ sọ̀rọ̀ káwọn ọ̀tọ́lá kó fẹ́ o. wa gbogbo ògbà tí a bá sọ̀rọ̀ nípa tọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ títà náà ti ń kó ilé ọmọ kó ilé ìjọ máa sọ sí àmàtú ìmárasí wọ́n ti lọ́fà àmọ́ subhanahu wa ta'ala asna ala ahli Kuba ọlọ́run bá ròyìn àwọn ará Kuba ààyè kan ní Madina ọlọ́run bá ròyìn wọn yìí pé àwọn èèyàn yìí fíìngìrì jẹ́ ẹni ọ̀nbẹ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn

ìpínjà náà bẹ́ẹ̀ àwọn àdúgbàtẹ́ náà kábùlẹ̀ máa pàtàkì nígbà máa mójútó ara wa a bá ń bọ̀ àbí àwọn tá a sọ síwájú ní kúbà ń yìí ní bá ń jáde lára wa òun náà ní pé gbogbo ọgbà tí ènìyàn ọ̀gbà lámòjútó àwọn nǹkan yìí ó lè fa sábà bí ìyà fún ẹ̀rọ sàárè ìlú fi wá ní abbas ti ibẹ̀ nǹkan kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè nínú ẹ̀ ó sọ náà bá sọ fún wọn pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ nínú sàárẹ̀ ìmìdí ìbáyọ̀ àmúdáràn wọ́n ń fìyà jẹ wọ́n lọ́wọ́ báyìí o àwọn tí ń bẹ nínú ó sọ náà jẹ lọ. jẹ nítorí ẹ̀ ní èsì kìí ṣe ń tó nira pọ̀ láti fún lẹ́kọ̀ọ́ tó nínú ó sọ náà bá ní àmà náà méjì jẹ kèé fara balẹ̀ jẹ́kọ́jẹ́ wípé yóò ṣe mara kan. nǹkan jẹ́ àánú tààrí ìsìn yẹn ẹ wá wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lẹ́nu ó jẹ́ wípé bí ṣe ń tọ̀ balabala náà ló tọ̀ balabala náà ló rẹ̀ balabala náà àti ni fi àjẹ lọ́ba balẹ̀ tọ́jú ara ẹ̀ dáadáa nígbà tó bá tọ̀ eléyìí olùkọ́ lọ́ọ̀dì sálùwàlà àlùwàlà tá a fẹ́ ṣe Allah subhanahu wa ta'ala ọkọ̀ wa láti ẹ̀ bá sọ̀rọ̀ lọ́dọ̀ al-Qur'an al-Karim بقوله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم المرافق ọlọ́run bá ń tẹ́ bá ti fẹ́ lọ sí òkú wa lọ́sùn hàn wà tààrà káàrí pé àpò ojú kápò apá kápá orí kápò ẹsẹ̀ wa kápò wá sí òkú wa lọ́sùn hàn wà tààrà.

ẹni wọn mọ́ra tán ó tún kú kó tún wò pé bóòlù sì sọ̀rọ̀ láàmì o tí ó kù sí pé mo ti mo fẹ́ fún Allah subhanahu wa ta'ala ọjọ́ ìsọ̀rọ̀ gbà níwájú àmọ́ àfọ̀ àwọn ṣùgbọ́n ìjọba sọ̀tẹ́ yìí ṣùgbọ́n mọ́wúlá Usman ṣùgbọ́n júnà Imran ẹ̀ bọ̀ wọn ṣùgbọ́n bìhá ó ní Usman kò jí ọ̀gá àwọn níjọ́ kẹta yìí ó ní فغفر كفيه ثلاث مرات عثمان بن عفان رضي الله عنه ọwọ́ afọ ọwọ́ rẹ̀ méjèèjì ọkùnrin ẹ̀mẹ́ta àdìsí lápẹ̀mẹ fatuwa pé tí ọwọ́ gbẹ̀ǹdà mẹ́fọ̀ ṣé àkọ́kọ́ péré lẹ́kọ̀ọ́fẹ́ lákọ̀ọ́kọ́ na ni àti òpèrè ọwọ́ rẹ̀ méjèèjì ọkọ̀ papọ̀ lẹ́ẹ̀mẹ́ta tó ń mọ̀tọ́ mọ́tò mọ̀tọ́ nígbà tó ti bẹ̀rẹ̀ sílẹ̀ ìtàn ọ̀yù ẹnu rẹ̀ wọ̀tán jẹ́ wọ̀tán sáwà ó sì gba omi sínú ó fi omi sínú rẹ̀ wọ̀tán sáwà ó sì fi jáde padà kábíyọ́ mẹ́rin náà. bàbá nípa bó ti yọ ẹnu olùsúnmà ìgbè lẹ́yìn ìgbà náà ajẹ́pẹ̀tùmẹ̀ ni pé ìgbà tó fọwọ́ ó bu omi tó fi wá sókè ni o tó fi yọ ẹnu olùsúnmà lẹ́yìn ìgbà náà ó bu omi tó fi yẹnu ọwọ́ wà bu omi tí ó ẹnu tẹ́ bó ṣe ń yọ ẹnu wáwù àtúntì ọwọ́ àpapọ̀ pé omi iná ni ó fi sí imú rẹ̀ tó kọjá lè padà ó ní kẹ̀kẹ́ sara kama kọ́ ó tún bẹ́ẹ̀ lẹ́nu ìta. ó ní bàbá sọ̀wọ́ jẹ́ ohun kan láti lẹ́yìn ìgbà náà ọkọ̀ ojú ẹ̀ lẹ́nu ìta ojú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lú méjì sára fún ẹ pé àbúrò ìjẹ́ kò pọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ púpọ̀ sábà ní ojú mi má lù ti ṣà níbi ó ti bẹ̀rẹ̀ níwájú orí báyìí tó fi dé ìsàlẹ̀ àgbẹ̀ ní gígùn

wiriwiri ẹgbẹ́ náà yà yà jáfa ẹgbẹ́ náà kẹjá kẹjá sí à ara o ọlọ́kọ̀ ojú ẹ̀ fún màá yẹn nàrà bọ́tọ̀ náà yà yà wọ́n yóò múlá ilà mẹ́fà mẹ́fà mi ọba wa kọ apá rẹ̀ ọ̀tọ̀ ẹtú rí ẹ̀rẹ̀ kọ́kọ́ sílá nígbà rẹ̀ pé lẹ́yìn tó lọ́dọ̀ rẹ̀ pàtó fọ ọmọ méjèèjì ọ̀nà náà tó pé yúmúlá àti yúsọ́ ó kò wọ́n nígbà wà níbi apá ó ní tó mú àkọ́tùmọ̀ yẹn dàrú ìyúmúlá ilà mẹ́fà ọwọ́ àfọ ọwọ́ rẹ̀ ọ̀tún kéde ìgbìmọ̀ rẹ̀ ó gbé láti ìjọwọ́ ti lókè ìkànnì ọkọ̀ kéde ìgbìmọ̀ ọkọ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta tó ń bà ní ọkọ̀ nípa dáre lẹ́yìn ìgbà náà ọkọ̀ òsì náà pẹ̀lú omi ní tó tó ń bà tó ń bà mọ́tò òmùrọ̀ ní ثم غفر مثله اليمنى مكعبين lẹ́yìn ìgbà náà ọba fọ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún àtọ́ni mẹ́rin pé àní pẹ̀lú bàbá ọ̀gá ẹgbẹ́ ọ̀gá ìbàjẹ́ pọ̀ lọ́kà dámilé ó sọ ara tó ń mọ àkókò ìdílé òun yúmlá ọ̀fọ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún téèdé kókó tẹ̀ tó bá yípo nípa nípa dáàlú ọ̀pọ̀ tó mẹ́rin ńgbà ọ̀wọ́ akọ̀wọ̀ náà rẹ̀ ọwọ́ ni ẹ̀yin jẹ́ mẹ́sẹ̀ ń wó mẹ́rin ní òkú àbíyàn ní ìpínlẹ̀ wọn ó ní àwọn àti mo ṣe fún ìṣẹ́ rẹ̀ àwọn àdúgbò náà ó ní gẹ́lẹ́ báyìí ìní mo ṣe fojú ara mi rí ànábi sọ́nà wà wà lọ́sọ̀lọ́lá tó ń ṣe àlùwàlá rẹ̀. àjẹ́ wípé àlùwàlá tí wọ́n sọ sáwọn ọ̀tá láwọn pé ẹ gbà àtúbọ̀ àlùwàlá báyìí. ẹ̀jẹ̀ lára ká má ti lọ́nà àmì ìsìn. ó ní wọn mọ̀dá kò ní sínú àdìsí yìí. torí pé àdá kò ní kí tó mẹ́tọ̀ àlùwàlá ó kìí lọ sọ pàlẹ́ òbò náà lè nà wọn lẹ́yìn ká àwọn ní orí ṣùgbọ́n àwọn létí lọ́dọ̀ rẹ̀ ayé ẹni tí wọ́n wà ní àbí àtẹ̀tẹ̀ àti pé e, e, e, wa ọwọ́ wà orí gbogbo ọ̀pọ̀lọpọ̀ bá ti ń dáàbò orí fún anúwẹ̀sì ọ̀hún lọ pẹ̀lú sí mi omi tó fi pa orí náà òmú omi àtẹ̀kùnkùn ẹ̀ iná ló mú létí tó fi pa ìdí rẹ̀ inú ìwọ́dí wà kílẹ̀ náà àti nínú pàrọ̀ àti ààrẹ jẹ̀ wípé àbẹ́bí sọ́nà náà rọ̀ sálámà ọmọ ń pa orí níbi àwòrán ó lọ́wọ́ ìgbà ìjọba ìparí ọmọdé àjọrọ̀ pé ọpa orí rẹ̀ bí ìyàgbẹ́ yìí ọwọ́ méjèèjì ló ti pa orí táwọn fẹ́ pa orí nínú àlùwàlà àkọlọ́pàá àwọn ọmọ wa ó jẹ́ pé máa fẹ́ parí wọ́n kà sọ́wọ́ ní àrùn báyìí wọ́n sì gbọ́dọ̀ omi wọ́n sì fi la pátì ẹnì bá ń tún báyìí àbámi ìdábíyà amẹ̀gbọ́ ó yẹ sọ́dọ̀ àwọn aláìwọ̀ kan tó jẹ́ wípé káàlù ìfọ̀lù wọ́n máa ń kírun ó ti lé ní ogójì ọdún tẹ́tí ń kírun táyà mọ́mù ni wọ́n máa ń ṣe máa òdú ìmá wọ́n sì rún nínú wọn bọ̀ tó fi dé ewúrẹ́ àbíyí dáa mọ́mù ẹja dáa mọ́mù dàrẹ́ bàbá ni wọ́n sì ń kírun fún ìjọ ogójì ọdún báyìí àti ń kọ́tà tó báyìí pé gbogbo tẹ́ káàmọ́dọ̀ ẹ̀ ní ìwọ́dọ̀ ọlọ́run àjẹsẹ̀ yẹn nípa ìrìn ọdún kìlọ̀ kọ́mọ́ni

abẹ́nudẹ́ yìí ọba mú ọmú ọwọ́ méjèèjì ọgbọ́n ti mú lọ ẹ̀ ìnáwó lọ́wọ́dún nínú wáyà mi ó ní ọba padà ọbẹ̀ láti wájú orí rẹ̀ títí títí àtàwọn ọ̀rọ̀ pọ̀pá tó fi dí ọ̀gọ́ rẹ̀ lẹ́yìn ìgbàdà tó mú àwọn ìṣẹ̀ àbúmọ̀ ọwọ́ adé méjèèjì padà sí oṣù tẹ̀lẹ̀ mi mọ́tòrò àbù àwọn tá a fẹ́ fi fún àlọ́ sùn rárá bí a ti fi fòmùrán ìdí ẹni ọba wa sílẹ̀ fọ́tà bàtà sọ fọ́tà bàtà sọ inú tó láǹfààní pé kò fẹ́ lọ sí ha ara ọ̀rọ̀ tó hàrọ̀ àmì ìpínlẹ̀ lẹ́nu àtiwá kò mẹ́ ẹni ọba wa jẹ́ pé ọwọ́ sí ọba pé ó dùn sáwọ̀dà ṣùgbọ́n ní àárọ̀ bí a ti tún ìdòdò lọ sí sábà a bóòlù ó ti sọ ayọ̀ azuma alima rahmanulahu ta'ala wípé irú ẹni bẹ́ẹ̀ yọ ọ́ dànù padà ní o dẹdẹla gbèsè níbo yọ ọ́ dànù ìwọ̀n padà torí pé o kí o rẹ̀ kò tí bóòlù wọn pé ẹ̀dùn òfin tó wọn bá sọ ó ń bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ìgbé bóòlù wá kí náà قوه عندما نسال الله الذي لا اله الا هو ان يبقينا على طاعته صحة وعافيه انه ولي ذلك والقادر عليه اللهم علينا حق الحق وارزقنا الاجتماع وارنا بوطنا بوطنا وارزقنا الاجتماع اللهم يا واحد يا قهار اقهر سلطان عداهم بسلطانك فانت على كل شيء قدير وانت الاجابه الجليل اللهم لا صبا يا خير صبا صبا فانت قدر قدر اللهم ربنا عافنا في الدنيا حسرة وفي الاخره حسرة وقنا عذاب الناس اللهم وسلم جميع وعليك وأنزلنا هذه العادية اللهم يا مقلب القلوب ثبت القلوب على دينك يا مصرف القلوب ثبت القلوب على طاعتك يا أجل الأجلين يا أكرم الأكرمين يا رحم الراحمين واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى يأمركم بأمره بلى بنفسه حتى بملائكته وصدق بكم قال تبارك وتعالى إن الله وملائكته وقال النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم سبحانه والسنة ونفعني وإياكم بما ذكر الحكيم أقول ما تسمعون اصدق الله لي ولكم من هو الغفور الرحيم Thank you. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن